إخوان المستمعون الكرام وأخوات المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أقواني فلان با عليكم كي الله با أتيري أجنجة الله با كما با سوى جويدا النبي محمد صلى الله عليه وعلى آله وسلم أتي عمارة النبي أتعامل صحابه àti gbogbo olùrin ojú ọ̀nà Nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọ́dà kìyàmà ẹ̀rí nǹkan tí a ń gbéyàwó lọ òun náà ni àlàyé ìkúnlẹ̀ ìdájọ́ ẹ̀ àti àwọn ìyapa eléjọ́ ẹ́ pé ó wà lórí ìdájọ́ ìkúnlẹ̀ láwùjọ wa òun náà láti ń gbéyàwó bóyá láti bí ọ̀sẹ̀ bí mẹ́jọ sẹ́yìn ilé tó yẹ sí pé a pé ṣíṣe báyìí òun náà ni yóò ṣàǹfààní torí àti lè bá fún nǹkan yìí ní ìwọ rẹ̀ tó yẹ ká fún káwọn bá rí apá kan káwọn bá dápá kan sí àwa ń gbìyànjú láti kó àwọn ẹ̀rí tí àwọn ìkọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n ní àwọn òrí tó yapa yìí nínú àwọn ẹ̀rí tí wọ́n gbára lé àtàbá ti sọ ìròrí kan a sì sọ àwọn ẹ̀rí tí wọ́n gbára lé àádẹ́sọ nǹkan tọ́lọ́wọ́n bá lè kẹ́lábá ní kí ó yé lórí nǹkan yìí eléyìí tó káyìn nínú àwọn àròrí àbí nínú àwọn àdájọ́ tí àwọn èèyàn fún títẹ̀ kíra ẹni láwùjọ wa òun náà ni ó kàtà fẹ́ bọ́ sí báyìí lẹ́yìn tá ti yanjú àwọn tí wọ́n gbára lé wípé àbáwọn tí wọ́n dúró lórí wípé ìkúnlẹ̀ fi rẹ̀ ni ẹbọ ni àwọn ẹ̀rí tí wọ́n máa ń gbára lé nínú Al-Qur'an àwọn ẹ̀rí tí wọ́n máa ń gbára lé nínú súnnà àwọn ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n máa ń gbára lé wípé àwọn náà nírú àwọn àròríwá yìí tá ti yanjú ẹ̀ tán eré tó kù tí a sí báyìí òun náà ni àwọn tí wọ́n sọ wípé ìkúnlẹ̀ kí rẹ ní ẹ̀ṣẹ̀ ni ilé ìtọ́jẹ́ sí pé ilé ah, ìbáyìí náà ni gbólóhùn tí ah, ó lálàáfíà jù òun náà ni gbólóhùn tó lálàáfíà tó ṣe déédé tó ṣe dọ́gbandọ́gba lórí masala yìí kí ló nítorí àwọn ẹ̀rí ni tó gbogbo nǹkan tí yẹn bá fẹ́ sọ pé nǹkan ìdájú eléyìí báyìí lọ́lá lọ́dá nínú Islam ó gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn ẹ̀rí lè yẹn gbára lé kìí sì fẹ́nu kéde pé báyá nítorí pọ́ bá fẹ́nu yàn mọ́ àbí nítorí ké bá kan tó yẹ bá ní sí tó rí ké bá ṣe pé àwọ̀ ẹ̀rí lórí àwọn nǹkan wàyí àwọ̀ àgbé ẹ̀wò àgbé sọ́tún àgbé sósì ibẹ̀ láti wá sọ ìdájọ́ pé ah ìdájọ́ yìí ló lálàáfíà pẹ̀lú àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí so mo rò pé lè báyìí ọmọ jẹ́ àlàyé fún gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ sì wá gbọ́ láti ìpìlẹ̀ tá ti ń sàlàyé bọ̀ tó fẹ́ sì wá gbọ́ lọ sí pípa ń sọ pé kúnlẹ̀ dáa so ibà nísìn so eléyìí báyìí tó ní ọmọ jẹ́ àlàyé bó jẹ́jẹ́ sí pé gbogbo àná làmọ́ yẹn ká máa bẹ̀t àwọn àyè tá wà lásìkò yẹn àwọn àyè pé à ń ṣe à ń fọ ìsì lórí àwọn ẹ̀rí kan yìí ṣe bá ní sí so bẹ̀tí wọ́n mọ̀ ń gbọ́ yí pé àwọn èèyàn kan fẹ́ máa ṣe àṣìgbọ́ yí ẹ̀ báwọn èèyàn kan fẹ́ máa sọ pé bọ́yá aṣọ a ń sọ so a sọ pé kúnlẹ̀ dá rárá kò dá aburú gbáà ni ó sallallahu alaihi wasallam fún wọn kékeré torí pa Ànábì sallallahu alaihi wasallam wo àwọn èèyàn rán lórí ẹ̀ láwọn tó wọ́n fẹ́ máa dáwò lásìkò Ànábì sallallahu alaihi wasallam náà báwo lẹ́ni kọ́ sí wáyé jẹ́ ọgbọ́tọ̀ ìfẹ́ ẹnu nìyẹn náà ìdájọ́ ìkúnlẹ̀ ẹ̀ṣẹ̀ ni kínìdí tàbí sọpẹ́ṣẹ̀ ni alákọ̀ọ́kọ́ náà lẹ́yìn tí ó jẹ́ sí àti sàlàyé pé nínú al-Qur'anul Karim tó jẹ́ kó yé yí pé ìdájọ́ ìkúnlẹ̀ kiri ẹni ẹbọ ni gbogbo àwọn ẹ̀rí tán máa ń mú wá àti jẹ́ kó yé pé sùjúdù ìbáadà ọlọ́run bá ń sọ ń bẹ̀ kìí ṣe sùjúdù tàhíyà ìtẹ̀fún rẹ̀ ní ìtẹ̀fún kankan ìforíbalẹ̀ fún kankan pẹ̀lú pàǹjọ́sìn fún nǹkan yẹn ní gbogbo àwọn àyà tí wọ́n mú wá yẹn kìí ṣe ìtẹ̀fún yẹn pàǹkì bákan náà gbogbo àwọn àhàdì àti àwọn gbólóhùn tó àti gbọ́lá àwọn àfá ilé tó fẹ́ dàrú mọ́ lójú tàà ti sàlàyé ẹ̀ ó ti jẹ́ kó yáyé pé ìkúnlẹ̀ òkín ṣẹbọ ìkúnlẹ̀ òkín ṣẹbọ náà a rẹ̀ ti jẹ́ kó yáyé pàwọn tó sọ pé makruhu náà ni a ní ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ káti ẹ̀ máa sọ̀rọ̀ jákújákú táwọn kẹjì ẹ̀ tún gbà ìgbẹ́ tí ẹ̀ máa kúnlẹ̀ gan in tí ó ti ẹ̀ tó wá dáa ni tẹgbà àwọn yíò ti ẹ̀ ti fọ́gbà pàwátàbáwọn àwọn yíò ti fọ́gbà gbogbo àwọn àhàdìtì tánàbí fi wá kọ̀ fún wa nǹkan bó lẹ́ṣe ẹ gbàdànù àbí torí kọ̀ bá fẹ́nu yín mu ṣùkọ́nà ọba kó sànù wa nam kí ẹ̀rí ẹ̀rí tó gbóná jù tó ní agbára jù tí àwọn àfáà máa ń mú wá lórí pé ìkúnlẹ̀ ò lè jẹ́bọ̀ ẹ̀rí ó tako gan torí pé tí bá ti tako èyàn ti tako ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ sí ni ẹni tó bá fi tako fàkọ̀dé ankara aslan asila ó ti tako ìpìlẹ̀ kan tó rinlẹ̀ nínú ìpìlẹ̀ Islam o náà ni ẹ̀rí ẹgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wà lórí ìròyìn pé ìkúnlẹ̀ ni láwọn àsìkò kan rí táa wà níbi tó lè kókó bí ojú ẹja àmọ́ nígbà tí mo padà wá rí àwọn ẹ̀rí wọ̀nyí wàlọ́hì ó kódà mú bá mi torí pé ó yé mi pé kò sí takò òun náà ní kíni òun náà ni àwọn àyà méjì tó wà nínú Al-Qur'an eléyìí tó yẹ pé orí ẹ̀ náà láti ń lọ táà ti ń bọ̀ kódà òun ló bí ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí òun náà ni àyà eléyìí táwọn màláíkà tí wọ́n ṣe sùjúrù bá nabi adam àti eléyìí tí àwọn ọmọ ìyá nabi yusuf tí wọ́n ṣe sùjúrù fún nabi yusuf aya yìí bóòlù ṣe jẹ́rìí lórí pé kúnlẹ̀ òkín ṣẹbọ bóòlù ṣe jẹ́rìí ọ̀nà tó gbà jẹ́rìí ó ní ó ní wípé kò rọrùn kí nkankan jẹ́ ẹbọ kò rọrùn kí nkankan jẹ́ ẹ̀tọ́ lásìkò kan rí kó wá di ẹbọ lásìkò míì kò rọrùn nkankansẹ́ kó ti jẹ́ ẹ̀tọ́ lásìkò kan sẹ́ tó gbá alágbà yí pé ẹ̀tọ́ ni fún àwọn màláíkà báyé ṣe fún ànábì ádámù yìí ẹ̀tọ́ ni àrí wọn àṣẹ lọ́wọ́n ba bá ní wọ́n tẹ̀ lásìkò ọlọ́wọ́n ba ni orí bá ní sí فإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين سورة البقرة àwọn mẹ́láíkà wọ́n ṣe sì yúrù fún ànábì adam wà káàna já ìzà ó sì tọ́ fún wọn káṣẹ bẹ́ẹ̀ kí ló sì bá tán fi ṣe wọ́n ṣe tààfíìmù ẹ̀ ni wọ́n gbé tóbi ni wọ́n ṣe ìṣẹ̀rọ́mù ẹ̀ wọ́n pa lé ni wọ́n pa ànábì adam lé wọ́n fi àjùlọ tí ànábì adam jù wọn lọ wọ́n fi hàn sùjúdù tààfíìmù ni sùjúdù ìṣẹ̀rọ́mù ni sùjúdù tàhíyà ni wọ́n ṣe bá nẹ́bí adam a sì gbàkótọ́ ẹnìkan wá lè ní ẹ torí pé Ọlọ́run ọba lọ́pàá wọn láṣẹ ni àṣẹ Ọlọ́run ọba ni wọ́n tẹ̀lé a ní fáìn àṣẹ Ọlọ́run ọba ni àmọ́ tó bá yẹ pẹ́ bọ́ ni inna Allaha la ya'muru bil fahsha Ọlọ́run ọba òkè ń pàṣẹ ẹni tó bá jẹ́ fàṣà aburú Ọlọ́run ní pàṣẹ rẹ̀ wà náà ọlọ́run ọba ò ní pàṣẹ bẹ́ẹ̀ kan sí fáànù nẹ́bí adam tó bá yẹ pé ẹbọ ni ẹ wọ́n wá lè ní ẹ tó bá yẹ pẹ́ṣẹ̀ náà ni ṣé ọlọ́run ọba àlékílá mọ́ ń pàṣẹ ẹ̀ṣẹ̀ náà ni a ní náà alọ́lọ́run ọba àlékílá ò kí ń pàṣẹ ẹ̀ṣẹ̀ àmọ́ lásìkò yẹn ẹ̀tọ́ ni kìí ṣẹ̀ṣẹ̀ lọ́lọ́run ọba àlékílá fi pàṣẹ rẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ tán bá ní ẹ ajẹ́ sí pé ẹ ṣe bẹ́ẹ̀ náà ti gbà pé lásìkò yẹn ẹ̀ṣẹ̀ ní kí ajẹ́ pé lásìkò yẹn náà kìí ṣẹbọ nìyẹn a ní a ó ti tako ó ti tako ṣẹ̀ríyà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn naam a lọ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yìí ti tako ṣẹ̀ríyà ẹlẹ́ẹ̀kejì kí n kó papọ̀ òun náà ni tàwọn àwọn ọmọ ìyá nẹ́bí Yusuf sọ́lọ́ ọba lọ́pàá wọn náà láṣẹ ẹ̀rí pọ́lọ́ ọba lọ́pàá wọn láṣẹ àwọn fúnra ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún nẹ́bí láti lè jẹ́ kí ó yé láti lè jẹ́ láti lè yẹpẹrẹ ara wọn fún ànábì Yusuf láti lè gbé tóbi jù wọ́n lọ láti lè bọ̀wọ̀ fún láti lè pọ́nlé wa rafa'a abawayhi 'ala al-'arsh wa kharru lahu sujjada ànábì Yusuf gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn òbí ni wọ́n ṣe sùjú fanabi Yusuf ọlọ́run bá kọ́pa wọn láṣẹ bẹ́ẹ̀ náà kí wá lọ́fà tó fi jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí kó tọ́ nínú ṣẹ̀ríà wọn ká máa bẹ́ẹ̀ láti fi bọ̀wọ̀ fún èèyàn ni náà àwọn sọ pé tán bá sọ pé ẹ ajẹ́ sí pé kìí náà ni ẹ ló jẹ́ wá dínú wá á sọ pé ti takora kí nǹkankan jẹ́ ẹ̀tọ́ lásìkò kankan wá di ẹbọ ẹ̀ẹ̀lérí láyé ó sì takò ìpìlẹ̀ ó sì takò àwọn àyà Kùránì tó pọ̀ ìwọ̀n padà wá kéyìí ìtẹ́ ẹ̀lérí ni kí nǹkankan tọ́ lásìkò kankan wá di ẹ̀ṣẹ̀ lásìkò míì ní tó máa ń wà nìyẹn kí nǹkankan tọ́ lásìkò kan kó wá di ẹ̀ṣẹ̀ lásìkò míì àbí kankan jẹ́ ẹ̀ṣẹ̀ lásìkò kan kó wá di ṣẹ̀ríà mi kọ́ wọ́n wá sí lẹ́tọ̀ ìtí máa ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ nǹkankan wá jẹ́ ẹbọ lásìkò kan ṣẹ̀ríà mi Ọlọ́run bá lè kẹ́lá wá sí lẹ́tọ̀ kò rọrùn láyéláyé àbí nǹkan kan jẹ́ tọ́ lásìkò kan ọwá dínú ṣẹ̀rí àmì ọlọ́run wá sọ dẹ́bọ kò rọrùn láìláì kí ló fà àwọn àyà wọ̀nyí ni o àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba àlékẹ́lá sọ nínú Suratu Shura ọlọ́run ọba ni كبر على المشركين ما تدعوهم إليه ọlọ́wọ́ bá ní ṣára ẹ̀lẹ́kùn mìnà dìín ọlọ́wọ́ bá ní òfin tàà fún ẹ̀yà alìhúnmà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn ma wassa bihi Nuha òun náà la fún ànẹ́bí Nuh òfin tàà fún ẹ̀yà alìhúnmà nẹ́bí nínú ẹ̀sìn òun náà lòfin ta fún ànábì Nuh ó yàtọ̀ walladhi awhayna ilayk òun náà lòfin ta sọ̀kalẹ̀ fún rí ànábì kó máa sọ fún àdúgbà rẹ̀ wa ma wassa bihi Ibrahim òun náà lòfin ta fún ànábì Ibrahim kó yàtọ̀ wa Musa òun náà lòfin ta fún ànábì Musa wa Isa òun náà lòfin ta fún ànábì Isa an aqimu ddin òun náà ní kí gbogbo yín kọ́ ẹgbẹ́ ẹ̀sìn dúó ìbáadà ọlọ́run ọba nìkan ni ẹgbẹ́ dúó fún wala tatafarraqu fi ẹfà àlàsíbẹ̀ wala tatafarraqu fi ẹgbẹ́rọ̀ yapa lórí ẹ̀ kí ni nǹkan náà kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi ìtẹ́ ń pe àwọn ẹlẹ́bọ sí yẹn tàwíìdì gbogbo yìí pèpè kan náà ní ṣẹ̀ríà kan náà la fún lórí ọ̀rọ̀ tawhid lórí ọ̀rọ̀ pé nǹkan kan máa jẹ́bọ nǹkan kan ò ní máa jẹ́bọ nǹkan kan máa jẹ́ ìbáàdà tágbọ̀rọ̀ sí ní tágbọ̀rọ̀ sí ọlọ́run ọba lẹ́yọ kan lórí ẹ̀ nǹkan ní tawhid òun náà ní ìbáàdà pé ká fún ọlọ́run ọba nìkan ká wà hádà ọlọ́run ọba ká sọ ọlọ́run ọba ní àso kásì ọlọ́run ọba lẹ́yọ kan nínú ìbáadà ọlọ́run ní gbogbo yíyányá òfin kan náà ni mo fún yín la tatafarraqu fi ẹ gbọ́dọ̀ yapa mẹ́ torí pé kabura ala ìmá ṣe ìbádà fọ́nà ọba nìkan ìgbé ẹbọ jù sílẹ̀ ìmá ṣe nǹkan mí yàtọ̀ fọ́nà ọba mọ́ ìwà lórí tàwíìdì tí gbogbo ẹ̀yà nẹ́jọ́ ọlọ́run ọba tí mo pa ọkọ̀ gbélé yín lọ́wọ́ tẹ́ ẹ̀yà pa lórí ẹ̀tẹ́ ń pa àwọn ẹlẹ́bọ sí yẹn ó lè lára wọn ó tóbi lára wọn nílé ṣe o ààyà yẹn àwọn àfáà jẹ́ kó yé wa wípé ó ń túmọ̀ sí wípé gbogbo ànẹ́bí ọlọ́run ọba òfin tọ́lọ́run ọba fún wọn lórí tàwíìdì kò sí kí ni o kò yàtọ̀ tẹ́ẹ̀ bá ti wá lè sọ pé ìkúnlẹ̀ ẹbọ ni ó ti bẹ́ ti ẹni fi sínú tàwíìdù ni ẹ a jẹ́ sí pé kí tí ò jẹ́bọ nínú ṣẹ̀ríà àwọn tó ti kọjá lọ òfin wọ́n ti yàtọ̀ ni ẹ ẹ tí understand tẹ́ẹ̀ bá ti pé inú tàwíìdù ni ìkúnlẹ̀ wà pé ẹni tó bá ti lè kúnlẹ̀ bẹ́lò ní ó ti ṣe ṣírkù ni ẹ Ọlọ́run bá nìkan ló yẹ ká ṣe fún tí ẹ sọ pé sùjúdù ìbáàdà a jẹ́ sí pé tẹ́ẹ̀gbà pé sùjúdù tàhíyà náà wà nínú tàwíìdù a sí pé ayà e, kùránì yìí ti bàjẹ́ ẹ ti tako nítorí ìjẹ́ ike lásìkò àwọn ànábì tó kọjá lọ náà ẹ̀ lè rí láíláí kí wọ́n ṣe sùjúdù fún kankan míì láti máa fi jọ́sìn fún àfọ́ bá nìkan sùjúdù ìbádà látàrí àwọn ànábì tó ti kọjá lọ títí dì sin kò tọ́ fẹ́ẹ̀nì kankan rí sùjúdù lè kẹ́ sọ pé أني عبود الله واجتنب الطاغوت ولقد بعثنا ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá búra pé ní pàápàá a ti fi ránṣẹ́ sí gbogbo alìhúnmẹ̀ kọ̀ọ̀kan òjíṣẹ́ àní ìbùdó lọ dáwà kan tàwà gbé wọn lé wọn lọ́wọ́ tí gbogbo wọn pátápátá tí wọ́n wà lórí ẹ̀ tá ń fún wọn òun náà ní kí àní ìbùdó lọ ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún wàjẹ̀tẹ́ níbo tọ́rọ̀t

kò rẹ̀ illa nuhi ilayhi àfi ká máa fi ránṣẹ́ sí látọ̀dọ̀ ọba wáyù tá máa fún ṣẹ̀ríà tá máa fún náà ni pé annahu la ilaha illa ana wípé tàwíìdù èmi ọlọ́run ọba nìkan mo ní èmi ọlọ́run nìkan ẹ máa jọ́sìn fún èmi nìkan ẹ máa jọ́sìn fún ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi yàtọ̀ fún mi ọlọ́run ọba mọ́ ọlọ́run the same message yìí náà là ń fún wọn lórí ọ̀rọ̀ tawhid wọn yàtọ̀ láíláí tó bá jẹ́ sí pé ìkúnlẹ̀ wà nínú ọ̀rọ̀ ẹbọ ni wọn ní yàtọ̀ lórí ẹ̀ kò ní máa tọ́ lásìkò ànábì Yunus ànábì Nuh ànábì Nuh Yunus gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó ti torí pé àwọn àfáà jẹ́ kó yẹ wa Adam títí tó fi dórí ànábì Isa ó tọ́ ká máa tẹ̀kíra wọn ká máa fi páwọn olórílẹ̀ ìgbà tó Muhammad lọ́lọ́run ọba àdékẹ́ láti yí tó bá jẹ́ bọ́ ni kò ní yí padà láíláí yóò máa bẹ láti gbà yẹn ni nítorí àwọn àyà yìí pé ẹgbọ́n tẹ̀fẹ́ ní kankan torí pẹ́ bọ́ ni àbẹ́ ẹ̀kọ́ ni níbo lẹ́sí máa yàtọ̀ jama'a níbi ahkam lànàbí lọ́nà ọba àlékẹ́lá fi sọ nínú suratul Maida wọ́min hajjá ọlọ́run bá ní ìkọ̀ọ̀kan nínú ẹ̀yà ànábì ọlọ́run bá ọlọ́run wá jíkó yíwa ń pé ọlọ́run fún ẹlófin kankan náà ń bí eléyìí ọlọ́run ní ànábì kọ̀ọ̀kan la fún ní ṣẹ̀ríyà àti ẹ̀ tí è sọ̀rọ̀ ti ti ṣẹ̀ríyà àti tawhid nínú ọ̀rọ̀ ahkam likulli ànábì kọ̀ọ̀kan la fún ja'alna minkum shir'atan wa minhaja afún ní ṣẹ̀ríyà àti ẹ̀ sẹ̀bílù ṣíra ń bẹ̀yẹn ibn abbas radiyallahu ó ní jàáìnà ní kò ṣíra tán àìsẹ̀bíìlà ọ̀nà tí ó ma gbà ṣe àkáàmù ẹ̀ wà súnnà wà mìnhájà wà súnnà lọ́yà yìí lọ́tọ̀tọ̀ a mẹ́ níbi ọ̀rọ̀ tawhid ẹ̀ yapa níbi ọ̀rọ̀ tawhid ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí ìgbà tí ọlọ́run ọba àdéfẹ́lá tó ń sọ bákanáà nínú suratu Al-Imran ọlọ́run ọba àlejẹ́ lánsàlàyé ànẹ́bì Musa kálíbà mọ̀ pé nínú ahkam ni wọ́n ti máa ń yàtọ̀tọ̀ wọn kí yàtọ̀tọ̀ níbi ọ̀rọ̀ àkídà níbi ọ̀rọ̀ ìbádà níbi ọ̀rọ̀ shirk níbi ọ̀rọ̀ tawhid wọn kí yàtọ̀tọ̀ ń bẹ̀ àmọ́ níbi bá ti sin lọ́wọ́ bá bá ṣe sin lọ́wọ́ bá ní ahkam ibi tẹ́jú máa yàtọ̀tọ̀ ni ẹ bá ṣe kírun òfin wọn yàtọ̀tọ̀ bá ti ṣe mára òfin tọ́lọ́wọ́ bá lè kẹ́lá mọ́wàá nẹ́bí ọlọ́wọ́ bá yàtọ̀tọ̀ àmọ́ nípa pọ́lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún kó yàtọ̀ ẹ gbọ́dọ̀ kírun fẹ́lò míì yàtọ̀ fọ́lọ́wọ́ bá láti jọ tọ́lọ́wọ́ bá ti dáyé náà ni ẹ gbọ́dọ̀ sí ẹlòmíì yàtọ̀ fọ́lọ́wọ́ bá láti jọ tọ́lọ́wọ́ bá ti dáyé ni kò yàtọ̀ rí mẹ́sẹ̀jì kan ni ó constant ó dúró bẹ́ẹ̀ tí ò yí padà náà kí láyà kí lẹ́rí lórí ẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lá sọ fún ànẹ́bí àyíṣá pé lára ìdíta fi gbé ànẹ́bì Ìsá dìde fáwọn Bani Israel òun náà ni pé wà lè uhilla lakum ba'da alladhi hurrima alaykum kí o lè bá kálẹ̀ bá káwọ̀ lọ́wọ́ bá àlékẹ́lá lè ṣe lẹ́tọ̀ fún yín nínú ṣẹ̀rí ànẹ́bì Ìsá ba'da alladhi hurrima alaykum àwọn apá kan tá a ṣe tó ìjẹ́ báwọn méjèèjì ànábì ni wọ́n jẹ́ náà ànábì àwọn Banu Israel tó ti bẹ́ẹ̀ ṣẹ̀rí àwọn yàtọ̀tọ̀ níbi ọ̀rọ̀ àkà wà ní uhilla lakum ba'dalladhi hurrima alaykum apákà àwọn tá a ti ṣe léèwọ̀ lóyìn lórí nínú ṣẹ̀rí ànábì Musa àwọn bí ànábì Isa dìde láti ṣe àwọn nǹkan ẹlẹ́tọ̀ fún yín ó ti wọ́n kẹ́yìn kẹ́kẹ́ lè jẹ́ èèwọ̀ nínú ṣẹ̀rí ànábì Ìsá tí ó sì máa jẹ́tọ̀ nínú ṣẹ̀rí ànábì Ìsá ní kẹ́kẹ́ lè jẹ́tọ̀ nínú ṣẹ̀rí

rahimahullahu ta'ala tí wọ́n sọ lórí aya likullin ja'alna minkum shir'ata wa minhaja ibẹ̀ láwọn àgbà wọlé sí àwọn ahadi àtàwọn shubhat ilẹ̀ tó ẹgbẹ́ ó rọ̀ ma sí àwọn tí àwọn tó máa ń ta àwọn ìrújúká lórí ọ̀rọ̀ ìdájọ́ kọ́lẹ̀ ìtàmà mọ́wá naam mo ní ká wo tafsiru ká sí àgbéyẹ̀wò tafsiru ibn kathir ibn kathir ah, alayhi rahmatullah gbà tí wọ́n sàlàyé ayà likullin ja'alna minkum shir'atan wa minhaja ayà tí yóò wà nínú suratul maida ayà 48 naam al-imam Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sàlàyé àwọn ní nǹkan tọ́lọ́wọ́n bá alékẹ́lá ń bí báyìí wọ́n ní Ọlọ́run bá ń fún wa ní ìròyìn lórí àwọn al'umamul mukhtalifatul adiyan àwọn umam wani thumma hadha ikhbarun 'anil umamil mukhtalifatil adiyan wani ọ̀rọ̀ yìí Ọlọ́run Ọba alékẹ́lá ń fún wa nírò nínú ọ̀rọ̀ yìí nípa àwọn al'umma tó yẹ sí pé ẹ̀sìn wọn yàtọ̀ọ̀tọ̀ 'anil tó yẹ pé ọ̀nà tó ń gbà jọ́sìn fún Ọlọ́run Ọba yàtọ̀ọ̀tọ̀ باعتبار ما بعث الله به رسله الكرام من الشرائع المختلفة في الأحكام أفعل أجيبه وني باعتبار ما بعث الله به رسله الكرام وني ني ويسي nǹkan tí ọlọ́run ọba àlékẹ́lá fi gbé àwọn òjíṣẹ́ rẹ̀ alápẹ̀lẹ́ dìde wọ́n ní ta bá wòye sí àwọn ìdájọ́ tí ọlọ́run ọba àlékẹ́lá gbé àwọn òjíṣẹ́ rẹ̀ alápẹ̀lẹ́ dìde lórí mina shara'i al-mukhtalifa ọlọ́run ọba ilé kílá gbé wọn dìde lórí àwọn ṣẹ̀rí àtọ́ yàtọ̀ ọ̀tọ̀ fil ahkam fil ahkam lórí ọ̀rọ̀ ahkam ni kéṣe lórí ọ̀rọ̀ ìbádà lórí ọ̀rọ̀ tawhid kọ́ lórí ọ̀rọ̀ àkídà kọ́ fil ahkam ẹ́ min ash-shara'i' al-mukhtalifati fil ahkam wọ́n ní nínú àwọn òfin tọ́lọ́wọ́ bá lè kílá fi gbé wọn dìde tọ́ síra wọn nínú àwọn ìdájọ́ bá ti sin lọ́wọ́ bá wọ́n ní almutafikọti fi tawhid almutafikọti fi tawhid tó yìí yẹ́rìí gbogbo pátá náà papọ̀ lórí tawhid wọn ọlọ́wọ́ fún ọlọ́fin tó yàtọ̀tọ̀ ẹ́ mina ṣàrọ́yì ilmùtẹ̀lifati fi ahkam almutafikọti fi tawhid wallahi mo fẹ́ ká mo fẹ́ ká ọ̀ndẹ̀ aláìbẹ̀ẹ́ ló jẹ́ kí n pé ọlọ́run ọba àlékẹ́lá gbé wọn dìde pẹ̀lú òfin tó yàtọ̀tọ̀ nínú ahkam òfin tó wá dọ́gba tí ò yapa ara wọn nínú tawhid àjẹ́ sí pé ìkúnlẹ̀ nínú ahkam lọ́wà kése nínú tawhid láìláì torí pé òfin tó wọn bá lékẹ́lá gbé lórí tawhid lórí tawhid al-muttafiqati fi tawhid òfin kan tó tọ́ papọ̀ kọ́ yapa ni tọ́ba wa ní jẹ́ kọ́ tọ́ lásìkò ànẹ́bì kan tí ò bá tọ́ lásìkò ànẹ́bì mìíràn sẹ́kọ̀ọ́ sí yapa báwọn ajẹ́pẹ́nu àkáàmù lọ́wà nìyẹn kẹmọ́ bá dojú alùkùránì òru kẹmọ́ bá alùkùránì kẹmọ́ tú alùkùránì gbòdì wọ́n ni kàmà tábàtà fi sọ̀híhì Bukhari wọ́n ni gẹ́gbó ti ẹni lẹ̀ nínú sọ̀híhì Bukhari tí mùdírù yọ sùpù ètè tí nahnu ma'ashira al-anbiya àwa ìjọ ànábì ọlọ́run àwa ànábì ọlọ́run ọba ikhwatun li'allat ọmọ ìyá kankan náà ni wá lábala ti yá ikhwatun li'allat ìyá kan náà ló bí wa ọmọ ìyá kan náà ni wá ní abala gíní o ní abala ti yá àwọn bàbá wa yàtọ̀tọ̀ dínú náà wáhìdè ẹ̀sìn wa tàwíìdù wa ẹyọkan ṣoṣo náà ni ẹ́ wọ́n ni ikhwatu li'allat ìyá kan náà lójú wa ayé tàwíìdù kan náà lágbédá ní dínúna wáhìdì ẹ̀sìn kan náà tàwíìdù kan náà lọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lá fi rán wa ṣéèkì ní àwọn ikhwatun li allat òun náà ni at-tawhid tawhidu náà ni ẹyọ kan ni wọ́n lórí ẹ̀wọ̀n ìyapa at-tawhid alladhi ba'atha Allahu bihi kulla rasula kulla rasula kulla ẹ̀ríkà ya'ni bi dhalika at-tawhid alladhi ba'atha ba'atha Allahu bihi kulla rasulin arsalah kulla rasulin wọ́n ní in tí wọ́n gbà lérò tánàbí sọ́lọ́sọ́lá ń gbà lérò náà ni pé tàwíìdì tọ́lọ́wọ́n bá lékẹ́ láti gbé gbogbo ànẹ́bì tọ́lọ́wọ́n bá lékẹ́ lárán gbogbo ànẹ́bì tọ́lọ́wọ́n bá rán tàwíìdì tọ́lọ́wọ́n bá fi gbé wọn dìde ẹyọ kan náà ní kọ̀yàtọ̀ wàgọ̀mẹ́nàhù kúlẹ̀ kìtàbí àǹzálà àbí ká sọ pé wàgọ̀mẹ́nàhù kúlẹ̀ kìtàbí àǹzálà ọlọ́wọ́n bá lékẹ́ láwá fi sínú gbogbo tíra tọ́lọ́wọ́n bá lékẹ́ láfi ránṣẹ́ tí àlùwùmọ̀ pé tàwíìdì kan náà ni òfin kan náà ni kò yàtọ̀ كما قال تعالى اجبنا ابي يقول وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا الا اله الا انا فاعبدون ارجمنا تي كوتا هلكا شيخ ني لارا وان ايا ني بي غوغو النبي الله با توحيد كان الله با في روان وقال تعالى الله با لك تو سو ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت الينا موتيكا wọ́n ní wà á mẹ́ ṣàrọ́ ìrẹ̀ wọ́n ní àmá àwọn òfin ṣẹ̀ríyà tí ó yàtọ̀ sí tawhid fàmùtàlífàtún fíl àwámìrì wọn nàwáhì àwọn èèyàn ní máa yàtọ̀ọ̀tọ̀ níbi pé ọlọ́run ọba adékẹ́lá lè kọ̀ fáwọn olè pàwọn àwọn ìjọ kan láti ẹgbẹ́ ká ṣe nǹkan kan kan tí ó sì padà kọ̀ fáwọn míì pé ká ṣe máa wọ́n ní wà á mẹ́ àṣàrọ̀ ìhú wọ́n láwọn ṣẹ̀ríà míì tó yàtọ̀ fún tawhid فمختلفة في الأوامر والنواهي فقد يكون الشيء في هذه الشريعة حراما ثم يحل في الشريعة الأخرى إن كان جاء حرام إنه شريعة كباي ثم قد واسلة إنه شريعة منه وبالعكس أصل جاء بس بسا tí nǹkan kan tí ó jẹ́ halal nínú ṣẹ̀ríà kan tó padà wá sí ní haram nínú ṣẹ̀ríà ní ẹjọ́ ẹ̀dásán ó lè jẹ́ sí kẹ́kẹ́ lè jẹ́ haram nínú ṣẹ̀ríà kan kẹsẹ̀ ní halal nínú ṣẹ̀ríà ní kẹ́kẹ́ sí lè jẹ́ halal nínú ṣẹ̀ríà kan ní padà haram ẹ̀ nínú so méjèèjì wọ́n ni wà khafifa nǹkankan ìdájọ́ rẹ̀ lè fúyẹ́ nínú ṣẹ̀ríà kan fayuzadu fi shiddati fi hadhihi duna hadhihi nínú ṣẹ̀ríà ní wọ́n wà fún lágbára wọ́n tún wá lè mọ́ ju bó ṣe wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ní lima lahu ta'ala fi dhalika min al-hikmati al wàlìṣójá ti dáàmìrọ̀ wọ́n ní torí pé ọlọ́run bá lékẹ́lá ní wisdom ó ní ọgbọ́n àti ìmà tó kún rẹ́rẹ́ àti òye tó kún rẹ́rẹ́ tó fi ń ṣe lè báyìí ọlọ́run bá ma kí lọ ná umma kọ̀ọ̀kan kí lọ báyìí ìjọ kọ̀ọ̀kan mu nínú àwọn òfin tó yẹ ká lékún àbọ̀ yẹ ká dínkù tó yẹ ká ní sí ní bọ́lọ́run bá lékẹ́lá ṣe bó ṣe ṣe tọ̀bí àdámà ọlọ́run bá sì ní àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tó wà dámírọ̀ ẹ̀rí asẹ́nilẹ́yìn téèyàn ní rí bí tí wọ́n gbèlúyàn tó yẹn rọ́nà lọ́mọ́ lórí àwọn àlámọ̀rí ìtọ́lọ̀ bá fi ń ṣe bẹ́ẹ̀ so náà ilé ìbá ìjẹ́ pé wáyé pé àsọ́rọ̀ tá ń sọ yìí ọ̀rọ̀ tí ó ṣe kíní o kìí sọ̀rọ̀ àròrísọ kìí sọ̀rọ̀ àpò ara wa ìpìlẹ̀ tẹ́sì dúó lé lórí ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run bá gbogbo ṣẹ̀ríà yẹn yẹn òfin kan ní lórí tàwíìdì wọn àyàtọ̀ rí ibi ahkamu náà ti máa ń yàtọ̀ ibẹ̀ láti máa pé àṣẹ ìkúnlẹ̀ nínú ahkamu lọ́wà kéèsè nínú tawhid li'annahu idha kana idha kana min at-tawhid tó yẹ pé nínú tawhid lọ́wà ajẹ́sí pé ń tàn sọ ni pé òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba lékelá gbé fáwọn àmẹ́bẹ̀ ọlọ́run ọba nínú tawhid ó bá ń àyàfẹ́ni tí bá ń fẹ́ ìbínú ọlọ́run wa tí bá ń ta ìbínú ọlọ́run láyà tó ní kọ́ máa bọ̀ pé kí ló fẹ́ ṣe ẹ̀hẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni ó láyà tí ó máa forí àyà kùránì gbára wọn àbí tí ó máa takọ́ àyà kan torí kọ̀ bá fẹ́nu ẹ̀mù ṣẹ́rẹ́ nìsí ẹ ẹ̀fọ́lọ́ tó ṣe wà láàní ó ṣe ọlọ́run bá ní máa ń ṣòfin ẹ̀ ọlọ́run bá ló tún ó tún yí padà ní a sọ pé wọ́n ní ọlọ́run bẹ́ẹ̀ ṣòfin báhùn ẹ má sọ ọlọ́run dọ́lọ́run tí ó tọ́ tí ò ní manhaj ọlọ́run ní súnnà tí ń rìn lórí ẹwà lantẹ́jìdá lè súnnà ti láhí tẹ́bẹ̀dìlà ọ̀ lè rí kí súnnà ọlọ́wọ́ bá yí padà láíláí súnnà ọlọ́wọ́ bá ní pé àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá òfin kan náà ni wọ́n rìn lórí tàwíìdì kò yàtọ̀ láíláí so yíba ní sí níbi tọ́lọ́wọ́ bá ti máa ń rin súnnà ẹlẹ́ẹ̀kejì onírúurú àrọ ahkam

àmọ́ gbogbo àpéjúwe tán mú wá bẹ́ẹ̀ ló ń fi òdó wọn hàn sí bá ṣe ń gbìyànjú láti bá kojú ọba yìí bẹ́ẹ̀ ni òdó wọn sì ń hàn sí kí ló fà nítorí pé òdodo ò ṣe takò bẹ́yàn bá ti lóhun fẹ́ máa takò òdodo báyìí àìmọ̀kan rẹ̀ ni ó mọ̀ fi hàn sáyé ẹ pé kílẹ̀ rí alákọ̀ọ́kọ́ àwọn àzáwùl ṣe bí wọ́n máa ń ma ṣe bí lásìkò tí wọ́n ṣe bí wọ́n máa ń ma sàárè ẹbọ́n máa ń ma mọ́sálásí lórí sàárè nígbà tó yìí gínú ṣẹ̀rí àti wa ó dẹbọ ẹ̀ẹ́ táwí fún ọbẹ̀ nínú agbárí tí a rí ọdámú náà eléyìí ìfẹ́ inú ni pé kí ló fà wọ́n ni torí ayà tó wà nínú suratul Kahf tí وقال الذين أي وقال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا لنتخذن عليهم مسجدا wọ́n ní àwọn tí alladhina ghalabu ala amrihim àwọn tí ọ̀rọ̀ wọn lékè nígbàtí wọ́n ìṣẹ̀lẹ́ṣẹ̀lẹ̀ sí àwọn sahabul kahf gbogbo aláti ma ìtàn yẹn wọ́n ti sàlàyé ẹ̀ fún wa nínú suratul kahf tá ń bá lọ tàti àti sàlàyé sẹ́yìn lórí ẹ̀ nígbàtí àwọn èèyàn padà rí àwọn sahabul kahf tán àwọn sahabul kahf padà kú gbàtọ́ wá kú àwọn èèyàn wá wo lásìkò yẹn pé ha ẹni ńlá làwọn eléyìí o àwọn tẹ́nu wọn wá tọ́rọ̀ àwọn tí ọ̀rọ̀ wọn lékè àwọn tí wọ́n ní upper hand tí ọ̀rọ̀ wọn tó lágbára jù nínú àwọn àjọ wọn náà wá sọ wípé lànà tẹ́kìlánà àléyìn mẹ́sìdá akọ masalasi lórí ilé wọn yìí ni àsàárè wọn ibi tẹ́kú sí akọ masalasi tàmàwà jọ́sìn wọ́n ní ẹ̀ṣẹ́ pọ́tọ́nù ṣẹ̀rí àti wọn nù sẹ́pẹ́ ah, ah. àyìmọ̀kanlélé àwọn bèèrè pé àwọn àsábùrká ànẹ́bì nínú àwọn ànẹ́bí ọlọ́run náà wọ́n ti gbọ́ ríbà àwọn ànẹ́bí àsáàbù káf àwọn ànẹ́bí ọlọ́run àsáàbù káf ó ti gbọ́ rí ìnáhùn fìtìyà lọ́lọ́run sọ ọ̀dọ́ ọlọ́run pé wọ́n yìí sànẹ́bí ọlọ́run ọlọ́run fún wọn ní ṣẹ̀ríà orí tọ́lọ́wọ́n bá àdíkẹ́lá ọ̀fọ́ wá fún wọn ní ṣẹ̀ríà sí ìpọ́lọ́wọ́n bá àdíkẹ́lá fi ṣẹ̀ríà náà wọn orí ṣẹ̀ríà wọn wọ́n wà àwọn asáàbù káàfù yìí àwọn kan ni tí wọ́n sẹ̀mí lẹ́yìn ànẹ́bí Ìsá sí ànẹ́bí wa Muhammadi àwọn kan sọ wípé lẹ́yìn ànẹ́bí Musa láàrin ànẹ́bí Musa sí ànẹ́bí Ìsá ni wọ́n sẹ̀mí bẹ̀tọ̀ pẹ̀lọpọ̀ àwọn àfáà lílè tó rìnlẹ̀ jù ní pé wọ́n sẹ̀mí láàrin ànábì Musa ànábì Isa sí ànábì wa Muhammadi lórí ọ̀rọ̀ méjèèjì àti pé wọ́n sẹ̀mí láàrin ànábì Isa ànábì Musa sí ànábì Isa àti pé wọ́n sẹ̀mí lórí ànábì Isa sí ànábì Muhammadi ó túnmọ̀ sí pé wọ́n sáwà lórí ṣẹ̀ríà ìkan náà méjèèjì àbí àwa fẹ́ wò kẹ́ẹ̀lẹ́ bá mẹ́gbẹ́kọ̀ tọ́nú ṣẹ̀ríà tiwọn náà àwa bẹ̀ wípé ǹjẹ́ ṣẹ́rí àtàwọn sáàbù kí a fún wà lórí ẹ̀gan ìjó tó kán máa kọ́ mọ́sálásí sórí sàárè ṣẹ̀rí àkásọkún wà lórí ṣẹ̀rí ànẹ́bì Musa àbún wà lórí ṣẹ̀rí ànẹ́bì Isa ànẹ́bì sallallahu alaihi pé la'ana anábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá lékẹ́ lásẹ́bí lé àwọn yahudi àti nasọ́rọ̀ àwọn olè àwọn yahudi àwọn ọmọlẹ́yìn anábì musa àwọn ìjọ anábì musa bí ọlọ́run bá gbé wọn ṣépè ọlọ́run bá sẹ́bí lé wọn wọn nasọ́rọ̀ àwọn onáǹgbè bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn anábì Ìsá àwọn ìjọ

wọ́n alẹ́bíìnà gọ́làbú aláàmúrì yìí àwọn tí ẹnu wọ́n tó ọ̀rọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́wọ̀n sọ pọ́n yọ̀nda bẹ́ẹ̀ àbí tó kí wá lẹ̀ rí pé ọtọ́nù ṣẹlá ẹnu ní ọkàn máa kéwú kíkéwú sí máa sọ àdúgbò mánù àwọn èèyàn ní farabalẹ̀ wọ́n kà sáré máa mú dájọ́ wá tẹ bá bí wọ́n lè rí pé kílẹ̀ rí àtàmọ́mátàmà wọ́n máa ń wá àwọn tí èsè kéwú wọ́n máa pè ń kéwú irú ẹ̀lẹ́ nìkan tí ó ní wọ́n mẹ́rin wá kódà àyà kọ̀rọ̀ ah, àfáyẹmọ́ mẹ́rin wá gan ìwọ mẹ́rin ìwọ mẹ́rin ìwọ dẹ́rì ma subhanallah so in kẹta yẹ́ fàyẹ́ mẹ́rin pé kò sí mẹ́rin kankan bẹ̀ torí pé kèése àwọn àsáàbùn káàfù wọ́n sọ pé àwọn ọkọ̀ mọ́sálásí àwọn àsáàbùn káàfù sí lẹ́ni rẹ̀ àwọn ti kú àwọn èèyàn pín sí méjì lẹ́yìn ìtẹ́kú tán àwọn ẹni rẹ̀ wà àwọn aláburú wà àwọn aláburú lẹ́nu wọ́n tó ọ̀rọ̀ àwọn ni wọ́n jẹ́

kìrìngbà tọ́lọ bá ń pàṣẹ kìrìngbà tọ́lọ bá ń kọ̀ fún yẹn kìrìngbà tọ́lọ bá ń ṣe wá lójú kòkòrò wọ́n kàtà máa lọ àyà kùránì síbi ìfẹ́nú ni alákọ̀ọ́kọ́ nìyẹn nínú tẹ̀lí ẹ̀ẹ́pẹ́gílẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ni ṣe bí lásìkò ànábì ìdírí ṣe bá máa ń wo sẹ́ àwọn ọ̀rọ̀ tí parí lẹ́nu kí ẹ sí wo sẹ́nu ṣẹ̀rí àti ni ẹ̀rí nù pé kẹ́kẹ́ lè jẹ́bọ nínú ṣẹ̀ríà kan kó padà wá jẹ́ tọ́nu ṣẹ̀ríà mi àbí kó padà jọ jẹ́ tọ́nu ṣẹ̀ríà kan kí lè rí wọn kana nabiyyu min al-anbiya yakhuttu faman wafaqa khattahu fadhak ẹ̀rí wọn yẹ torí pé àwọn sàhábà wọn lọ bá nẹ́bì wọn lọ bí anẹ́bì léèrè wọn ni anẹ́bì a máa ń ṣe àwọn gẹ́gẹ́ lásìkò jàhìlì àwọn wákà nínú àwọn nǹkan tó wákà ni pé a máa ń ṣe khattu fi ramli a máa ń la ìlà sínú yẹ̀pẹ̀ láti fi wo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹjọ́ ọ̀dásán wọ́n yẹ́ ta èjì ó gbé o ọ̀tọ́ wà sọ pé wọ́n ń tẹ́ èjì ó gbé a máa ti kéyàn tẹ́ èjì ó gbé àti kéyàn lálà sínú yẹ̀pẹ̀ kọ́ máa fi wo nǹkan Allah ẹbọ ní o eléyìí táwọn àfáàyí mú níṣẹ́ yẹn àwọn àfáàyí tí a mọ́ lọ ń báyẹn tẹ́gbẹ́gẹ́ táwọn ń ṣe níṣẹ́ nìyẹn àwọn wà lọ wá alálùmíníọ̀n kan tó rí pé yóò bá wọn yóò bá wọn ṣe kiri yẹn ọpọ́n tán ya tẹ́lẹ̀ wọ́n pé yẹn ti hold wọ́n fẹ́ modernize ẹbọ ẹmà kí yẹn máa rí new ẹbọ kí yẹn máa rí bible ẹbọ kí máa ta ẹbọ jí padà ibi táwọn ẹni ń ta súnà jì irú àwọn ẹ̀yẹn náà ni wọ́n ta sí ọmọ wọn tó lè máa níbi máa máa jẹ náà níbi so yíba nísìn àwọn ọ̀rọ̀ jákùjákù rú àwọn ìfàǹbẹ̀ẹ́nu fátíà rú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wá lọ wọ́n máa tẹ́yẹ pẹ̀ àwọn náà mẹ́rin ìwá o wọ́n mẹ́rin ìwá pẹ̀ sí bá nẹ́bì kan náà máa ń ṣe bẹ́ẹ̀ a'udhu billah àìmọ́ká tọ́ kana nabiyyun minal anbiya yakhuttu ìgbà tí wọ́n lọ bá nẹ́bì pàwọn máa sínú yẹ̀pẹ̀ faman wafaqa khattuhu fadhak alẹ́bìn ní gbogbo ẹnikẹ́ni tí kọ́pù ti ẹ̀ náà tó wọ́n náà bá fà sínú ìyẹ̀pẹ̀ tó bá ti lè ṣe kò ń gẹ́ ti rú ànẹ́bí ọlọ́run bá yẹn ajẹ́ pé irú ẹ̀ ni wọ́n ni kọ̀tá ó túnmọ̀ tí wọ́n ajẹ́ pé nígbà tó wá dé ní ṣẹ̀dá àti wọ́n kọ́ ah, ẹ̀wà ìmọ̀kan àìmọ̀kan nìyẹn káàrin nàbí yìí mílẹ̀ àmì Idris alayhi salatu wassalam wọ́n lóhun ní kàtí ma ń ṣe nǹkan yìí àwọn àbá mi ní àmà nẹ́bì náà pé àmà ànẹ́bì náà ala kulli hal orin ilẹ̀ pé ànẹ́bì kánà ànẹ́bì ọlọ́ọ̀bá o ma ń ṣe ilé tó sì ṣe kí ní jù ní pé ànẹ́bì Idris náà ni àmọ́ ìtawà béèrè ni pé ǹjẹ́ kí ló fà tánẹ́bì Idris fi ń ṣe bẹ́ẹ̀ àti pé sínú ṣẹ̀rí ànẹ́bì ìdírísì sí gbogbo àwọn tọ́lọ̀ ọba àlékẹ́ lára ànẹ́bì ìdírísì sí sánẹ́bì tọ́lọ̀ ọba ní kọ́mọ sọ ọmọdé ká máa láìlà ká máa wo sẹ́nu yẹ̀pẹ̀ tó bá nù ṣẹ̀rí ànẹ́bì ìdírísì bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn mọ̀yàtọ̀ láàrin mọ̀jíza àti tọ́lọ̀ ọba àlékẹ́ láti rán ànẹ́bì kankan wá jẹ́ fáwọn èèyàn mọ̀jíza ni nǹkan tánẹ́bì bá ṣe tánẹ́bì ọlọ́run ọba kan bá ṣe láti lè fi hàn bí ànẹ́bì ọlọ́run ọba níbi tó ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ kọ̀ sẹ́nì kankan tó lè rí ṣe mẹ́kọ́dà kó gbìyànjú ẹ̀ ò lè rí ṣe èèyàn lè rí mọ̀jíza ṣe láìláì kọ́dà kẹ́ gbìyànjú ẹ̀ kó lè rọrùn torípé mọ̀jíza kò sẹ́ni tọ́nà ọba àlékẹ́lá máa yọ̀ǹda ìfún àbáwọn ànábì ọlọ́run ọba nǹkan yìí mọ̀jíza ni lọ́jẹ́ fún ànábì Idris ló fi jẹ́ pé nínú àsìkò ànábì Idris ẹ̀ lè rá nìkan ká tó kún Idris nìkan mọ̀jíza nìyẹn ṣé ìlànà ìsìn ṣé tí kò ti yàtọ̀ ń sìn ọ̀tọ̀ ní Idris kọ́ bá sàlẹ̀ fáwọn ànábì ọ̀tọ̀ ní àmì tá fún kájúmọ̀ àpánẹ́bí ọlọ́run ẹgẹ́ bí ọlọ́run ọba lẹ́kẹ́ lẹ́sẹ̀ fún ànẹ́bì Musa ní pọ̀pá mọ̀jíza nìyẹn sọ́bà sẹ́nu ṣẹ̀rá ànẹ́bì Musa náà àwọn ya máa lo pọ̀pá rí wọ́n máa fi pọ̀pá nódò wọ́n máa fi pọ̀pá lẹ́ máa di kíní ẹgbà ànẹ́bì Musa nìkan lọ́nà ọba yọ̀nda rẹ̀ fún kátọ̀ ọba bí yáká mú jáde kó funfun gbò ànẹ́bì Musa nìkan ní kódà bẹ́yẹn gbìyànjú ẹ̀ lọ́nà ẹ̀dán kò lè rí ṣe lóbi ẹgbẹ́ nígbà táwọn onídẹ́ tán gbìyànjú kásọ̀ ọ̀pálẹ̀ kó dejò wọ́n rí ṣe ní pọ̀pá ànẹ́bì ejò ànẹ́bì Musa gbogbo wọn ni gbogbo wọn ni tẹ̀fà ànẹ́bì Musa ń jọ ẹ̀ pé ha eléyìí báyìí ṣe dán tòótọ́ mọ̀jíza ní kọ̀sẹ́ni tó lè lè ṣe ìyàtọ̀ tí mẹ́lá ní síhìrù àti mọ̀jíza yẹn ẹgbẹ́ bọ́lá wọn bá lè kẹ́lá ṣe yọ̀ǹda fánẹ́bì Ìsá náà àwọn mọ̀jíza àti tiẹ̀ náà tọ́lá wọn bá sì yọ̀ǹda fánẹ́bì Muhammad alẹ́bì Muhammad náà máa ń ṣe ìṣìkọ́kùlù kọ́mọ̀r so ibà alẹ́bì náà máa pín òṣùpá sí méjì àbí ṣe èyí náà ń sìn ó ti wà ní òṣèré àti wà ní káwa náà máa pín òṣùpá sí méjì àbí àwọn náà máa pín òṣùpá sí méjì báyìí torí inú nitori nítorí pé nínú ànẹ́bí ìdírísì mọ́ ànẹ́bí ní ànẹ́bí ma bá kan máa ń ṣe bẹ́ẹ̀ kò sọ pé àwọn ìjọ rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ó lánẹ́bí ọlọ́run bá kẹ́yẹ̀ tí mẹ́ pé nǹkan yẹn ànẹ́bí ọlọ́run yọ̀ǹda rẹ̀ tó bá yẹ pọ́ rọrùn fẹ́lò ní ìyàtọ̀ fánẹ́bí ọlọ́ni nígbà tánà ibi pín òṣùpá sí méjì àwọn kùfàrù kùrẹ́ṣì náà bá fi dẹ́pin sí méjì kẹ́lẹ̀ bá kàdábà nẹ́bí pé ní tí wọ́n náà ṣe wọ́n lè ṣe àmọ́ wọn lè láyéláyé ìdán olè kóṣùpá sí méjì tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣe gbogbo eléyìí mọ̀rẹ̀tìzáàtì náà ń pè ṣẹwárí fàmàwọ́ àpapọ̀kọ́ tòhú fàdá ẹni ẹ̀ lè rí ṣe kódà bẹ́ẹ̀ gbìyànjú tó gbẹ̀mù òjísà lẹ́ni ibi ṣe so kò sẹ́ni tí kọ́tù yìí lè ṣe dédé ti ẹ̀ láíláí tó gbé bá ẹgbẹ́ kọ́tù yìí náà bá ti lè jẹ́mù òjísà ni a jẹ́ pé ń tọ́lọ́wọ́ bá yọ̀ǹda fáànà bí Idris lọ́rọ̀ bá yọ̀ǹda fẹ́yìn náà ta ni ó ṣe bẹ́ẹ̀ àwọn àfáà máa ń pè lè ní àtàlíkú bil mustahil pé kí wọ́n kéyàn kéyàn fi nǹkan ti in tí ò possible impossibility náà ń pè bẹ́ẹ̀ wọ́n ní yọ́dà gẹ́gẹ́ bí àpèjú ẹgbẹ́ kéyàn wá báyẹn sìn kọ́ wá ní ya sheikh ìrẹ́ eh, mo pẹ̀lẹ́ bàbá yìí mo pẹ̀lẹ́ bàbá hal yumkinu li an atira ṣé mo lè fò ṣé mo lè máa fò lókè kí wọ́n sọ mọ́ pé ah, idha kanat laka janahan tó bá ti ní ìyẹn méjì kí wọ́n ní ah, <laughs> ọlẹ́wọ̀n àfáàyàn sọ pé yẹn lè fò ìtí mọ́ sọ ní pé ọdá ìgbàtí impossibility yẹn pé ah, ó lè fò bó tó bá ti ní yẹ méjì ìṣúmọ̀ ẹni pé nígbà tó sì lé ní ẹ̀mẹ́jì hùn èyí náà láàrín sọ pé tó bá jẹ́ kọ́ bá ti rọrùn fún yín bẹ́ẹ̀ kí kọ́ tún yín bá ti tà nẹ́bí ìdírísì mú tọ́jẹ́ mọ̀ jíza ẹ lè ṣe ẹ̀dàkùn só lè bá mọ̀ jíza mọ́ láíláí àwọn afá ní irú ẹ̀ gẹ́yìn olọ́lọ́wọ́n bá lékẹ́lá títí tí ó fi rọrùn fún ràǹkúnmí láti gbanú ihò abẹ́rẹ́ tí àwọn télọ̀ máa ń kí òwúbọ̀ abẹ́rẹ́ ọwọ́ ẹ̀ níjọ́ tó tó rọrùn fún láti gbanú rẹ̀ kọjá níjẹ́ kí ẹ wá ní à ọlọ́wọ̀ láwọn kèbìrí ò níwà ọkàn ní wá ní wà kọjá ní síbù ẹ́

wàláì bẹ́ṣe lera wọn náà wọ́n máa lera wọn lọ so ilé ìlà ilẹ̀ rí kejì inṣàlọ́ tààlà àsìkò ti lọ ó kú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta inṣàlọ́ òun láti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àti àwọn àlàyé àwọn ẹ̀rí mi tó tó wá kù lórí pé nǹkan yóò pọ́ síkù kò jẹbọ láíláí torí ẹ̀ lera gbejúwẹ̀ nǹkan tó ti jẹbọ lásìkò ànábì kan rí tó wá jẹ́tọ̀ lásìkò ànábì mi kò sí wallahi kò sí nítorí pé yìí máa wá ìtakọ̀ àyà kùránì nítorí pọ́lọ́wọ́n bà lè kẹ́jẹ́ kó ẹ pé wọn àyápá kò yàtọ̀ọ̀tọ̀ ẹ tí ọ̀nà sáà ní mo sọ pé yọ́kà máa dára ẹ̀ láàmú ni odó lọ́kà máa hàn sí ọlọ́run bá ní nǹkan ọ̀yàtọ̀ ọlọ́run bá lófin wọn ọ̀yàtọ̀ kọ̀ yapa ìwọ fẹ́ máa wá yapa wá pé ẹ nígbé láyà nẹ́bì ká ọ́ tọ́kọ̀ alọ́run wa so látara báyìí eléyìí báyìí nínú àwọn ẹ̀rí ni tó yẹ́ sí pé èmi ò tí ìrẹ́ni náà tí ó rí tí ó rí yanjú fún mi rí o àbẹ́ni tí ó bàbá wí àtàmà mátàmà so ibá nísìn tí bá ti wá rí pé ọ́là mi pọ̀rọ̀ ẹfẹ́ máa di pé kémi àti ẹwà gbójú ara wa ní ìdákẹ́ fún ọ àmì orí báyìí nìsí bọ́bà fún mi ní nǹkan tí ń gbà wọlé ó fún mi ní nǹkan tí ó wà presentable nǹkan tí ó tẹ́mì gan tọ́kàn mi ó balẹ̀ lórí kẹsẹ̀ bọ́kà máa fún mi ní nǹkan tẹ́gbé máa gbọ́ yé túláàsì nítorí kíni gbàtí ìsìn lọ́wọ́ bá ń torí ẹ tí ẹ ti pé wọ́n mò ń sẹ̀sìn fún so ibá ní sí ọgbẹ́ kó tó pè ní kèfèrí kèfèrí tí ẹni kèsè kèfèrí ọlọ́run kí lọ́gà mi pẹ̀lú kèfèrí tí èmi ò tí fẹ́ wọ́rọ̀ àlìjẹ́nà tí ẹun láíláí torí èyàn tí wọ́n bá pè ní kèfèrí wàláhì ó dùn ọdá mi pé mùsùlùmí ni lọ́dọ̀ ọlọ́run ẹni tí èyí bá ti ṣe yahudi àti nasọ́rọ̀ musulmi tí àwọn ìbá pẹ̀ kéfèrí kọ́ máa dunú abishir máa dunú pé musulmi gidi ní ọ tó àwọn yìí ẹni wọn lẹ́ni tán pẹ̀ kéfèrí ju musulmi tó gbádùn lọ musulmi tó bá ti gbádùn ní kéfèrí nígbà nísìn so owó kéfèrí wọn pé yàn òun lẹ́ jẹnu ara rẹ̀ yà ni ọlọ́run ní fi ọdájọ́ lọ́jọ́ gbé láti yàmà ò nídàjọ́ kan tó ṣe fún mi ó yíba mi ò lé jẹ́ gíní tó gbogbo pẹ̀lú wàhálà rẹ̀ àǹtàwà shanuk سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك